وبعد السلام عليكم ورحمة الله وبركاته adarọ̀kọ́kún olúwa Allah subhanahu wa ta'ala ọba tí ó tún tẹ́wà kù di ọjọ́ òní ọba tí ó tún yọ̀ǹda fún wa káwa náà jẹ́ kan nínú àwọn ẹrú tí ó tún máa gba ọ̀rọ̀ bọ́ọ̀lù ní ọdún yìí bákan náà tí ó tún máa gba ọmọdọ́ọ̀nù ti òní torí pé púpọ̀ náà àwọn tí àjọ bẹ̀rẹ̀ ọmọdọ́ọ̀nù ọdún yìí púpọ̀ nínú wọn wọ́n ti jẹ́ pé ọlọ́run bá lọ́sùn sáànù tààlà eléyìí tọ́lọ́run bá tún yọ̀ǹda fáwà lónìí yìí sáàbẹ̀ lọ́run bá lọ́sùn sáànù tààlà ó yọ̀ǹda rẹ̀ fún wa jálẹ̀ ó sì yọ̀ǹda àwẹ̀ yìí tó pin bẹ́ẹ̀ ni kó yọ̀ǹda fún wa ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ lórílẹ̀ ayé eléyìí tá ń dúpẹ́ lé lórí àwọn kan lẹ́nu àwọn ẹrú ọlọ́run ọba tọ́lọ́run ọba olùdá rẹ̀ fún bákan náà ó ń bẹ́nu àwọn ẹrú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn tí ọlọ́run ọba olùdá ọ̀rọ̀ bọ́ọ̀lù tọ́lú ìfún àwọn adúgbò tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tí ó dá wa sí ọba tí ó yọ̀ọ̀dà fún wa kí a tún máa lékún ní ọmọdọ́rùn síwájú ọlọ́run bá lọ́sùn páànù ìwọ̀ ẹ̀ka island bákan náà abílíkọ́ tọ́lọ́run bá tún yàn dá fún wa ká tún máa dẹ́kun sí i òní eléyìí ṣe ọjọ́ karùn-ún ní oṣù ọgọ́rùn-ún ọdún fourteen forty three lẹ́yìn ìlú ìjọba àgbẹ̀bí sọ̀rọ̀ bá àwọn àlejò ààrùn ìjọ sẹ́lẹ̀ láti ìlú mọ́kà lọ sí ìlú mọ̀jìnà ọlọ́run bá tún wá yọ̀ǹda fún wa kí a tún máa wà ní ìjókòó tẹ̀síìr ní ìrọ̀lẹ́ òní ààrẹ tí ó jẹ́ iṣẹ́ kan gbòógì nínú àwọn iṣẹ́ eléyìí tí ọlọ́run bá lọ subhanahu wa ta'ala fi ṣe ìsọ̀rọ̀ gọ́ọ̀nù ní ọ̀ṣọ́ àti kì í bá ṣe oṣù rọ̀bọ́n tọ́lọ̀ bá lọ́sọ̀ fáwọn ìfara pálí pẹ̀lú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí àbá sí láǹfààní àti ìjòkó báyìí ìjòkó tẹ̀sí ojoojúmọ́ yóò máa wáyé ní ọ̀rọ̀lẹ́ báyìí àbá sí láǹfààní rẹ̀ ṣùgbọ́n ọlá àlùbáríkà tọ́lọ̀ bá àdékẹ́lá ti ní oṣù rọ̀bọ́n ẹ̀rí wípé òun ló fà á ìlékún ní ìjọsìn bọ́lá ọba lọ́fàá dáàbí tí gbogbo ń tà ń tẹ́lẹ̀ láti wá gbọ́sẹ̀ sí i eléyìí tí a ti ń ṣe alápáǹtẹ̀tẹ̀ lọ́síwájú ọlọ́run bá ti sọ bàbá mi wáyé pé náà àwọn ètò mí ni nǹkan tó súnmọ́ jù ni pé kámẹ́là ń pa ní bẹ́ẹ̀ nípa gbogbo wa á lọ síbi tí a ti ń wá ìjẹ̀mú wa oríṣiríṣi àwọn lílọ líbọ̀ wa lórí títí àwọn ìgbìyànjú wa ń kálukú wọ́n wà lẹ́nu rẹ̀ báyìí ṣùgbọ́n wọn lá àpọ́nlé eléyìí tí ọlọ́run bá lọ́sùn fáànù káàlá ti fún ìṣòro ọgọ́rùn àti ìjúra nílẹ̀ fọ́nà ọba lọ́sùn fáànù káàlá eléyìí tọ́nà ọba àdékẹ́lá ṣe tó fi pa ìṣòro ọgọ́rùn ilé òun náà ni ẹnìkọ̀ọ̀kan wá sí ìṣòro rẹ̀ tá a fi wà ní ìṣòro báyìí wọ́n bẹ̀ lọ́wọ́ bàbá subhanahu wa ta'ala tó jẹ́ ọjà rí àkódà mú kí ó mọ́jú wa ní dáadáa ìgbìyànjú tí ẹnì kọ̀ọ̀kan wá ń ṣe yìí ìbọ̀dùkú wálẹ̀ láti sin lọ́wọ́ bàbá subhanahu wa ta'ala láti láti ṣe ìgbìyànjú àlékún ìgbìyànjú ju bá a ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ lọ síwájú ọlọ́run ba eléyìí tẹ́ pé ìjẹun pẹ́ dáadáa ní sọ̀rọ̀ ọgbọ́n lórí ọlọ́run ọkọ̀ mọ́tò wà ní ládàá rẹ̀ mo jẹ́rìí pé kò sí ẹnìkan kan tó láti máa jọ́ sí fún lódodo àti olúwa lọ́sùn fáànù ìgbà áyá nìkan mo sì jẹ́rìí pé alẹ́bí sọ́wọ́ bá àwọn àyè ìlú ààrẹ ìlú ọ̀tẹ́lá ẹrú ọlọ́run wa ìdíje ọlọ́run wa àlékún ìfẹ́ ọlọ́run wa àná ọlọ́run wa kó máa bá alẹ́bí sọ́wọ́ bá àlùsọ́lá kó máa bá ara ilé àti àwọn sàhábà àti gbogbo ẹnì wa náà sí à ń tẹ̀lé láàrin lẹ́bí sọ́wọ́ àtàwọn tí mo wá lẹ́yìn wa kò fi ọjọ́ ìgbìlẹ̀ kéyàmù. a kí a wọlé pẹ̀lú àwọn ẹsẹ̀ orin tí àwọn tó ń wọlé. eléyìí fi pé a máa fi tèjì síwájú láti bẹ̀ lọ́wọ́ bá lọ́sù káàmì ìwọ̀sà àìlẹ̀ pẹ̀lú àwọn àdúrà eléyìí tí àwọn ẹsẹ̀ orin náà kó sínú. نظرت إلى السماء وقلت ربي أتيتك تائبا أرجو رضاك أتيتك خاضعا والقلب يبكي وما لي في وراءكم سواك أنا العبد الضعيف وأنت ربي وما لي ملجأ إلا حماك أنا العبد الفقير وأنت حبي غني لا غنى إلا غناك أنا العبد الذي اكتسب الخطايا وأنت الله ترحم من أتاك فذلي يا كريم القلب عفو ويسر لي المسير على هداك وهب لي من لدنك هدى ونورا وأصبر به إلهي من عطاك

ìtẹ̀síwájú àti àwọn àjọwà eléyìí tí ó ń bẹ nínú àwọn ìṣe ohun tí a kà yí tájú fún wa kọ́nà ọba lọ subhanahu wa ta'ala sọ́dọ̀ ń kó gbà lẹ́sìn lọ́dọ̀ ìkọ̀ọ̀kan wa kọ́nà ọba kí ó ṣe àwọn ìṣe à ń béèrè nínú àwọn ìṣe orin yìí kọ́nà ọba kí ó ṣe fẹ́ ìkọ̀ọ̀kan wa aláìjọ sọ́nà ọba lọ subhanahu wa ta'ala. tẹ̀síwò ìtumọ̀ sọ́lá ti tẹ̀kùwìrì òun náà ni ìtí àpá lọ orí sọ́rọ̀ yìí ni a bá tẹ̀síwì lé pẹ̀lú gbọ́dọ̀ wọn lọ́wọ́ subhanahu wa ta'ala a máa bẹ̀rẹ̀ látòrí ayẹlẹ́ kejì nínú sọ́rọ̀ tó àtẹ̀kùwìrì níbi tí a bá tẹ̀síwì lé alánà àparí tí ó yá ẹlẹ́kẹ̀fà lónìí pẹ̀lú gbọ́dọ̀ ọba bọ́ subhanahu wa ta'ala tẹ̀síwò máa bẹ̀rẹ̀ láti àyà ẹlẹ́ẹ̀kejì. olúwa Allah subhanahu wa ta'ala sọ pé àdìgbàtẹ̀ wọ́n pa náà. أعوذ بالله من الشيطان الرجيم وإذا النفوس زوجت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنة الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند بالعرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين subhanahu wa ta'ala ó ń bá wa sọ̀rọ̀ nínú sọ́rọ̀ yìí nípa àwọn àmì tí ń ṣẹlẹ̀ nígbà tí ilé ayé bá fẹ́ parẹ́. a ti jẹ́ pé yọ ní so vọ́pù vọ́pù zamani ìdá yẹn ó túmọ̀ vọ́pù zamani ó túmọ̀ àsìkò náà ọlọ́run bá lọ́sùn hàn lọ́dọ́ pé pé wá ìdá nìkú ìṣòdò níjà àwọn onímọ̀ wọ́n sàlàyé fún wa wọ́n lè yapa lórí ìtumọ̀ àyà yìí wọ́n ìdá nìlòkó òtòjó wùjá ọlọ́run bá ní àti nígbà tí àwọn ẹ̀mí tó bá di nǹkan tí à ń kó papọ̀ àwọn ẹ̀mí tó jọra wọn wọ́n ìdá nìlòkó òtòjó wùjá nígbà tí a bá ń kó àwọn ẹ̀mí tó jọra wọn tá a bá ń kó wọn àwọn tó jọra wọn náà nìyẹn ákò wọn náà jọ ákò àwọn náà jọ sójú kan àwọn kèfèrí náà tó wà ní ni wọ́n yànnáyànná ni wọ́n wọ́n kì í ṣe ṣe ìlànà kan náà wọ́n àjọ sí lórí ìròyìn kan náà àwọn anàtọ́ọ̀rọ̀ ọlọ́run bàbá subhanahu wa ta'ala wọn jọ àwọn tó náà wọn àwọn àwọn majus ọlọ́ọ̀bá lọ́sùn na tààlọ́ kó wọn wọ́n ní nnukwu nínú ọlọ́ọ̀bá nígbà tí a bá ń kó àwọn ẹ̀mí tí wọ́n jọra wọn tá a bá ń kó wọn sójú kan eléyìí báyìí ìkan nínú àwọn ìtumọ̀ eléyìí táwọn onímọ̀ tí wọ́n ti sí nìyẹn pàápàá jùlọ òun wá látọ̀dọ̀ eléyìí tí النعمان بن بشير رضي الله عنه يقنع الصحابة بجمع الأدان بلومة النعمان بن بشير نلا عطمان كجوالة دعيمة بن الخطاب نلا عطمان كولة دعيمة بن الخطاب هو النعمان بن بشير فالنعمان بن بشير هو نبا وليولة دعيمة بن الخطاب إذا تمر عمر بن ìwà ìdánilòfó tó zúwú jẹ àti nígbà tí a bá ń kó àwọn ẹ̀mí tó jọra wọn tá a bá ń kó wọn jọ sójú kan tá à ń fi àkójọpọ̀ àwọn ẹ̀mí tó jọra wọn tá à kó wọn jọ sójú kan náà ìtumọ̀ wà ìdánilòfó tó zúwú jẹ oníkẹ́kọ̀ọ́ ìṣẹ́kọ̀ọ́ kúlù ìsáni ìṣàkìlì olùṣèkọ kúlù ìsáni ìṣẹ́pẹ̀ tí ẹni pé a máa kó gbogbo ẹ̀dá a máa kó gbogbo àwọn èèyàn jọ a máa kó wọn a máa kó wọn papọ̀ máwọn tán bá jọ a máa kó gbogbo èèyàn papọ̀ máwọn tán bá jọ olùṣèkọ kúlù ìsáni ìṣẹ́pẹ̀ wà kó ní abẹ́yìn àdúrà báyìí wà tàbí wà kó ní abẹ́yìn àdúrà báyìí wà tàbí àwọn tí wọ́n jọra wọn a máa kó wọn jọ a máa fi àkójọpọ̀ láàrin àwọn tó ń jọ ara eléyìí báyìí ni nǹkan tí apá wa ẹ̀mọ́ ìlú kọ̀ọ̀kọ́ wọn fi túmọ̀ àyà yìí wọ́n ní kọ́ọ̀lù umar ibn khattab sọ pé wá ìlà nubuutu zuwijat qal wọn ní kùmọ̀ ní pé umar rajulani ya'malani al'amala alwahida wọn ní àwọn náà lè àwọn èèyàn méjì tí wọ́n ti iṣẹ́ kan tó yẹ pé iṣẹ́ kan ni wọ́n jọ ń ṣe àwọn èèyàn méjì tó ẹ pé iṣẹ́ wọn jọra wọn iṣẹ́ kan náà ni wọ́n jọ ń ṣe yẹtùkúlá ní ibi jẹ́nà tó ẹ pé wọ́n wà jẹ́nà pẹ̀lú iṣẹ́ yẹn àwọn èèyàn méjì tó ẹ pé wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà tó ẹ pé iṣẹ́ yẹn iṣẹ́ tí ó mọ wà jẹ́nà ni wọ́n kó wọn jọ papọ̀ wọ́yẹ̀dùkúlá ní ibi náà àtàwọn èèyàn méjì tó pé iṣẹ́ kan náà ni wọ́n jọ ń ṣe iṣẹ́ yẹn sì ní iṣẹ́ tí ó fi wọn wọ náà àwọn méjèèjì náà àti gbogbo àwọn sábàjọ ọrùn wọn fẹ́ wọ́n jọ ṣiṣẹ́ kan náà tó jẹ́ iṣẹ́ náà wọ́n kó wọn jọ àwọn tó ṣiṣẹ́ àjẹ́nà náà tí wọ́n ṣiṣẹ́ àjẹ́nà gbogbo wọn pátápátá wọ́n kó wọn jọ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó tóbi tọ́lá wọn lọ fún àwọn àtàrà jíkọ ẹgbẹ́ yóò ṣẹlẹ̀ nìyẹn ní ọjọ́ gbogbo àtàyàmà wá ìlànà fún òṣùṣù òjò sọ oníkàtí àfáwà ìlọ ìbùn kọ̀tọ́ọ̀bẹ̀ rọ́bì ọlọ́wà ń tọ́ bí túmọ̀ àyà yìí ẹgbà wá nínú ẹ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ ìlọ ìbùn kọ̀tọ́ọ̀bẹ̀ bákan náà oye elékàtí àfáwà ànàìmán ìbàṣí àwọn náà gbà wá látọ̀dọ̀ rẹ̀ sẹ́yìn ẹgbà wá talákọ̀ọ́kọ́ yẹn tí mo kà fún wa yìí ẹgbà wá àbòkò rẹ̀ yìí tó gbà yẹni pé samak bulhar samak bulhar òun jọba kí n fún al-Nu'man bin Bashir tó sí al-Nu'man bin Bashir radiyallahu anhu tó jọba kí n fún Umar bin Khattab radiyallahu anhu. ṣẹgbà wáyé látọ̀dọ̀ Abu Kurayb tọ́gbà látọ̀dọ̀ wàfíẹ̀ tí wàfíẹ̀ ìgbà látọ̀dọ̀ Sufyan and samak al-Nu'man bin Bashir ẹgbà wa lẹ́ẹ̀kejì mo fẹ́ kà yìí nínú ẹgbà wa tó wá látọ̀dọ̀ Umar bin Khattab eléyìí Ibn Bashar ibn bashar baratọ̀dọ̀ abdulrahman abdulrahman baratọ̀dọ̀ sufiyan so ibi àwọn méjì àkọ́kọ́ ni wọ́n ti yàtọ̀ ṣẹ̀fádà àkọ́kọ́ mo ní àbókùnrin àbókùnrin lọ́wọ́ baratọ̀dọ̀ wàkíyẹ̀ ìgbà baratọ̀dọ̀ sufiyan eléyìí sí ibn bashar òun ló baratọ̀dọ̀ abdulrahman abdulrahman baratọ̀dọ̀ sufiyan sufiyan baratọ̀dọ̀ samnak bin harb samnak baratọ̀dọ̀ an-nu'man bin bashir tún baratọ̀dọ̀ umar bin khattab náà ẹgbàá wa ti léyìí ìgbà tí Umaru sàlàyé fún wọn wọ́n ní wá ìlà lòbóòsù zúwù jẹ́kọ́ọ́n Umaru sọ wípé ìtumọ̀ rẹ̀ ní pé huma rajulani ya'malani al-amala fayadkhulani bihi al-janna ó ní nǹkan yìí sọ wọ́n ṣiṣẹ́ kan náà pẹ̀lú iṣẹ́ tó ń pé wọ́n wà jẹ́nà pẹ̀lú iṣẹ́ yẹn wàkọ́ọ̀lì Umar wa mẹ́rin wá lórí ìtumọ̀ àyà ìbòlè tu yẹn ó ní òṣìṣẹ́ lẹ́rí náà lọ́dà mọ́ wà àdúrà àjàbò nǹkan tí Umar fi tẹ̀rí ni lórí pé tó ń tú yìí ìtumọ̀ yẹn ló ló ṣe déédéé ntọ́nà balẹ̀ kẹlá fẹ́ ká gbọ́ nínú àyà bá ní ẹkó àwọn alábòsí ẹkó wọn jọ wà àdúrà àjàbò àti àwọn èèyàn wọn tí wọ́n jọra wọn واحصروا الذين ظلموا وأزواجه ẹ̀rìgbé tàbá gbàgbé lánàá wáyé dá lòṣó tó ṣóṣẹ́rọ̀ mọ̀tàlá ẹ̀kùn àti ṣáṣírù ní tó máa túnmọ̀ sí ní aljamiru abẹ́kọ̀ni tó yẹ́ ni pé tó ṣírù lẹ́bí iná zọ́lámù wà àzúwájàwò ay ìjìmẹ̀rù lẹ́bí iná zọ́lámù wà àzúwájàwò ẹkọ́ àwọn tí wọ́n kábò sí àwọn alábòsí àtàwọn tí wọ́n jọ wọ́n nínú iṣẹ́ tó yẹ kó wọ́n jọ ṣiṣẹ́ kan náà ní ẹ kó wọ́n jọ papọ̀ sójú kan ọlọ́run ní ìtumọ̀ wá ìdánilòfóso zòwújà òní wá ìdánilòfóso zòwújà nígbàtí a bá bẹ̀rẹ̀ nígbàtí àti a bá ń kó àwọn ẹ̀mí tí wọ́n jọra wọn tá a bá ń kó wọn jọ sójú kan náà rẹ̀ ìtumọ̀ rẹ̀ tó túmọ̀ áyà yìí fi ọ̀rọ̀ lẹ̀ eléyìí tí ó máa rùsẹ̀ yìí náà pẹ̀lú tafsiru Qur'an bil Qur'an kábi Qur'an kábi túmọ̀ ara wọn. náà ẹgbà wọn nínú àtún bẹ tó wá látọ̀dọ̀ Umar bákan náà ṣùgbọ́n eléyìí ni Ibn Humayd ló gbà wá látọ̀dọ̀ Mihran látọ̀dọ̀ Sufyan ṣùgbọ́n irú àwọn ìtumọ̀ tí a ti sọ yẹn náà lòun náà ń sọ pé huma rajulani ya'malani al-amala yadkhulani bihi al ògbóló yẹn lọ́kàrà yàtọ̀ tó síra wọn díẹ̀ ìtumọ̀ kankan náà yẹn òye bá yóò túmọ̀ sí ẹgbà wá bí mẹ́ta lọ́wọ́ látọ̀dọ̀ nínú ìrìn tọ̀tọ̀ kódà kìí ṣẹgbà wá mẹ́ta nìkan ẹgbà wá mẹ́rin ni alimamu tọ́bari alimamu tọ́bari àni wọ́n mú wá látọ̀dọ̀ nínú ìrìn tọ̀tọ̀ kódà a lè sọ wípé ẹgbà wá tán mú wá pàápàá ẹgbà wá mẹ́fà ni àwọn akẹ́kọ̀ọ́ mẹ́fẹ́ pé ó jọra wọn gan ni ẹgbàá bí mẹ́fà onú ọmọ látọ̀dọ̀ ẹlẹ́rìí sọ̀tọ̀ lórí ìtumọ̀ ayà yìí náà ẹgbàá tó mọ́ wá òun náà ni ilé tí ibn al-musanna tó gbà wá ibn al-musanna gbà wá látọ̀dọ̀ muhammadu ja'far ilé tí ó gbà wá látọ̀dọ̀ shu'ba shu'ba wá látọ̀dọ̀ sammak ẹgbẹ́ àwọn ilé tàbí An-Nu'man bin Bashir wíwá yìí so ó túmọ̀ sí pé látọ̀dọ̀ Sammak ń tẹ báyìí àwọn ọmọ kéwù Sammak tó gbẹ̀gbà wá yìí látọ̀dọ̀ rẹ̀ lẹ́gbàá tó ń gbà wá látọ̀dọ̀ afá rẹ̀ tó ń pè ní An-Nu'man bin Bashir àwọn tí wọ́n pọ̀ ní abẹ́kọ̀ọ́ ni láwọn ìgbà wá yẹn ló fi yàtọ̀ fún síra wọn ìgbà tó màkà náà ni ó ń tú An-Nu'man bin Bashir olóṣọ́ yìí pé sẹ́mi ìtù Umar ibn rọ́bì ọba ẹ̀ wàhúwà yọ tòbù olójọ́ táwọn sọ ìlú lọ́rùn ṣe kútùbà lọ́wọ́ ló ń pọ̀ lẹ́nu rẹ̀ pé kọ́ọ̀lì wọ́n máa sọ wípé wàkúntù àzùwájá ń sàlá àkàtà wọ́n máa lọ́gbọ́n tẹ́lẹ̀ ìtẹ̀ yìí náà pé ìtumọ̀ wà ìgbà sàlásàtà ìjọ mẹ́ta ní lẹ́kùn sí lọ́dọ̀ ọlọ́run wa lọ́sùn fáànù káàlà àwọn ìjọ mẹ́ta yẹn ọlọ́run wá fìkà fa ashabul maimana ní má ashabul maimana ọlọ́run bá láwọn ìjọ alákọ̀ọ́kọ́ àwọn náà ní ìjọ apá ọ̀tún má ashabul maimana àwọn òun náà ń pè ní ìjọ apá ọ̀tún wa ashabul mash'amati má ashabul mash'ama àwọn ìjọ ẹlẹ́ẹ̀kejì ìjọ apá òsì ọlọ́run mẹ́jọ àwọn ìjọ ẹlẹ́ẹ̀kejì ìjọ apá òsì máa ashabul mashama àwọn òun ìjọ alákòókò ìjọ apá òsì wasabiqun as-sabiqun àwọn tó ga jùlọ nìyẹn tá a fẹ́ káwà náà àwọn ìjọ ẹlẹ́ẹ̀kẹta ni wasabiqun as-sabiqun àwọn ẹni ìṣáájú àwọn ẹni iwájú ulaika al-muqarrabun ọlọ́run bá láwọn yìí so wọ́n ní lẹ́yìn náà tún makọ́ọ̀lù Umar wa sọ wípé wá ìdánilòfó tó zúwù ìyá tẹ́rọ amẹ́ríkà káàkiri níjọ tí wọ́n bá ń kó àwọn tó ń jọ jọra wọn ìpín mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá ń kó wọn jọ sáàyè ìkọ̀kan wọn pé jọra yín lójú kan ẹ̀yin asáàbù simán ẹ̀yin jọra yín náà ní wà tó nígbà tá a bá kó àwọn náà àwọn àti àwọn as-sabiqun as-sabiqun ulaika al-muqarrabun sàtọ́ wọn náà jọ wa kuntum azwajan sàdáàfà tó ẹjí pé mẹ́ta báyìí ó ní báyìí sùn so wọ́n bá rùkú sọ eré ìná ọwá ní wáyé ìdánilò tó sì ló wọ́n bá rùkú sọ pé azwajun fil janna ó ní àwọn ẹ̀mí azwaj fil janna ìjọ kan náà ni wọ́n máa jẹ́ a máa kó àwọn ẹ̀mí tó bá jọra àwọn ẹjọ́ papọ̀ fi janna nínú ọgbà janna wa azwajun fi nar bákan náà a tún máa kó àwọn ẹ̀mí kan tó jọra àwọn náà jọ sínú náà olóbi jẹ́ sí pé àyíkò anábìsá àbágbàgbé almaru ma'aman ahabba almaru ma'aman ahabba ó ṣe pàtàkì gan anábìsọ̀ lọ́ọ̀tọ́ra ní ọmọ èèyàn yọ́ mọ̀ wà àwọn tó bá nífẹ̀ẹ́ àwọn ni ó máa wà pẹ̀lú tó bá jẹ́ òbíra kìyàmà náà ni àwọn téèyàn bá nífẹ̀ẹ́ àárín àwọn téèyàn bá téèyàn bá ń tò àwọn títẹ wọn bá jọ tí wọn bá jọra wọn pẹ̀lú èèyàn àwọn lọ́lọ́wọ́ bá lè tẹ́lẹ̀jọ gbóyàn dìde lọ́lọ́wọ́ bá lè tẹ́lẹ̀jọ gbóyàn jọ papọ̀ kódà ilé ayé náà àmọ́ fi ń ṣèdájọ́ pé àwọn tó bá ń bá ṣe àwọn lákò ìjọ papọ̀ pẹ̀lú al-arwah junudun mujallada fa ma ta'arafa min at-talab wa ma tanakara min ọlọ́run bá ní ànábì sallallahu alaihi wasallam pé al-arwah àwọn ẹ̀mí jùnúrù mùjánádà ọmọ ogun ni wọ́n ta àti kọ́ bá ti ń jagun fama ta'arafa min as-salaf àwọn ẹ̀mí tó bá jọra wọn àwọn ẹ̀nẹ́jọ́ wọn ń sàtẹ́kọ̀ tẹ bá ti rí èèyàn tí ń wà pẹ̀lú àwọn وحلف عنه على غير رأيه فلا تصدقه tó bá ti rí èèyàn kan tí ń rìn pẹ̀lú àwọn oníbídá ó wá ń búra fún ọ pé àwọn òtí ló yìí rẹ̀ ó má gbàgbọ́ irọ́ ní pa torí pé tó lè máa mú wà pẹ̀lú àwọn oníbídá tó ń rìn pẹ̀lú wọn ó jọ wọn ni ó yọ́nú sí wọn Ànábì sọ pé al-arwah junudun mujannada fama ta'arafa min as-salaf àwọn ẹ̀mí ọmọ ogun ni wọ́n táa ti kọ́bọ́ ti ń jagun fama ta'arafa fama ta'arafa min as-salaf àwọn ẹ̀mí tó bá ta'arafa tẹ́bá mara wọn rí tẹ́bá jọra wọn ìtàlàfà àwọn náà máa ń sàfipọ̀ wà máa tà náà kà ọ̀ minhak tàlàf ẹ̀mí tó bá takora wọn wọn máa yapa ni ẹ lè rí kó ní súnà kó máa wà kọ̀ǹfọ́tébù ẹ pẹ̀lú àwọn oníbídì aláyéláyé àfikọ́ jẹ́ pé ara wọn ni kò lè rọrùn àwọn ẹ̀rí pọ̀ lórí ilé ìbàdàn tó bá tó wá díjọ́ gbé tó bá tún jíjọ́ gbéra kìyàmà àwọn ẹ̀mí tó bá jọra wọn zúwù ìjà á kó wọn jọ papọ̀ sójú kan ni so eléyìí báyìí kọ́ ìdá ni eléyìí tó ẹ pé ó rinlẹ̀ nínú manhaj tá a máa fi mọ ìbòlá tó yàn sí àwọn asálàfù jẹ́ máa ń lò gan-an láti fi mọ ohun tó máa ń lò yàn sí ní afáwọ̀ abdullahi bin masud sọ pé almaru máa sí almaru bí sídèmí almaru bí sídèmí ọmọ èèyàn a máa ma rú èèyàn tí èèyàn bá jẹ́ pẹ̀lú kídùnù rẹ̀ ni pẹ̀lú ọ̀rẹ́ tí bá ń bá rìn máa ma rú èèyàn èèyàn bá kódà Abdullahi náà gbà wá ní ó ní gbọ́ nǹkan ó ní mamsha ibo nínú wo ní bá rìn ma rú èèyàn tó tí nǹkan ni tí nǹkan ọkàn mọ́ra مذبذبين بين ذلك لا إلى هؤلاء ولا إلى هؤلاء متلون أنت لك فجد انت أشيك لجو ساتري أبي أبا مالك بن دينار هنا صورة تقوى أني الناس على أشكاله أوليا wọ́n máa ń ṣe pẹ̀lú àwọn sábàjọjọ ara wọn ẹni tá a bá sì rí tó ń bá ṣe òun láti ẹ papọ̀ mọ́ ọ wá ní alghurab ma alghurab ẹyẹ kanakana ẹ máa rí pé òun àtẹyẹ kanakana ní ọjọ́ máa ṣe abẹ́rẹ́ láàrin àwọn àtàmì wàlhídà àtùmá àlhídà wàlbàtù ma àlbàtù ẹyẹ hídà òun náà jọ bí àtà ṣùgbọ́n kí kàtà òun náà pè ní hídà òun náà pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ lẹ́jọ máa rí jọ pàǹgbá ṣùgbọ́n kì ti pàǹgbá ìrìnà ìsìlámi pè ní albapto òun náà pẹ̀lú àwọn ẹyẹ tánjọ ń wàdò bí tiẹ̀ náà ó dí bá níbi tó ó ní bákan náà ní annasu máa ṣẹ́pìlì èèyàn máa wà pẹ̀lú àwọn tí wọ́n bá jọjọ ara wọn so fọ́ ìgbàlẹ́ lè jẹ́ fún wa nínú manhaj jẹ́ pé afẹ́ akọ̀ òkè ẹni tá a bá ti ń rí wa pẹ̀lú òun náà ni a pé ọ̀dọ́ rẹ̀ náà láti wá ti sí ọ̀dọ́ rẹ̀ náà láti wá ti sí tó bá àwọn tó yọrù sí tó fẹ́ máa bá ṣe nìyẹn àwọn tó fẹ́ máa bá rìn nìyẹn àwọn tó fẹ́ máa bá jòkó nìyẹn àwọn tí ìlànà wọn yọ ẹ nínú nìyẹn àwọn tí pèpè wọn tó yọrù sí nìyẹn tó bá yọrù sí pèpè wọn ò ní wá pẹ̀lú wọn ò ní fẹ́ gbọ́ àyàfi tí bá ní nìfà àkẹlẹ́yà kù pé rahibu tẹ́gbẹ́ bá ní nìfà ìyẹn wá ń ṣàfihàn pé èèyàn yọ́nú sí pẹ̀lú rírí yàn pẹ̀lú àwọn yẹn ṣùgbọ́n nú yàn èèyàn yọ́nú sí nǹkan yẹn ó ní ìwà tó burú jù yẹn ó dé báyìí sì èyí fẹ́ pé a rí àwọn tó bá nàbì náà lò wọ́n bá nàbì náà lò pẹ̀lú ìwà yẹn lásìkò rẹ̀ ṣùgbọ́n náà bá tó sọ wa kúrò bẹ́ẹ̀ náà ilé báyìí nínú àwọn ọ̀rọ̀ tó wá ẹgbàwá tó wá lọ́dọ̀ àfáwà Umar bin Khattab ni tẹ́bá lọ wọnú tafsiru àfáwà At-Tabari Imamul Ibn Jarir al-Tabari Ibn Jarir al-Tabari ẹnu wá gbà á kásọ pé àwọn tálàbù lọ́wà ẹmọ nǹkan tó fà torí pé Ibn Jarir al-Tabari ó kú ní 310 ó kú ní 310 ó túmọ̀ sí pé ọgọ́rùn mẹ́ta àkọ́kọ́ ní Ibn Jarir ló tẹ̀mí ọgọ́rùn mẹ́ta àkọ́kọ́ ló tẹ̀mí tẹ́tùmọ̀ pé khairul tó bá jẹ́ pé 100 years àkàfífi túmọ̀ kọ́rùn-ún yẹn gẹ́gẹ́ tí máa ń túmọ̀ rẹ̀ kò yíba yìí sí tó bá yẹ pé ọgọ́rùn ọdún ni afẹ́fẹ́ túmọ̀ kọrùnù kan ọgọ́rùn ọdún kan ọgọ́rùn ọdún kejì ọgọ́rùn ọdún kẹta ó lé ẹlẹ́ẹ̀kẹwàá la ní ibùdó jẹ́rí ìdà tọ́ba yìí ló kú ó túmọ̀ sí pé nínú àwọn tó tẹ̀ mí ní àti ọgọ́rùn ọdún kejì ó lé ẹjọ́ ní sábà yìí bọ́ sí ìbẹ̀rẹ̀ ọgọ́rùn ọdún kẹta ni tí ó kó sínú àwọn sálà tó bá jẹ́ pé àfẹ́ tó pẹ̀lú kọ́rùnù tó bá yẹ pé àfẹ́ tó pẹ̀lú wípé àwọn tó kú gbẹ̀yìn nínú àwọn sọ̀hábà àsìkò wọn àwọn tó wá tẹ̀lé wọn tán bá wọn gbà làwọn náà kú àtàwọn tó tẹ̀lé wọn ibùn jẹ̀rí ìràtọ́ bá rí kókè kó sáàrin wọn bàjẹ́bàjẹ́ ń bí yún ni tùrẹ́ni tó kú ní 310 ìyẹn ọgọ́rùn ọdún ó lé mẹ́wàá sí hijira anabi sallallahu so nítorí ẹ̀ nínú àwọn sálàbù wa ni ibùn jẹ̀rí ìràtọ́ bá so nínú tẹ̀síìrù wọn nítorí ẹ̀ lọ́sọ́mọ́kùn wọn ní ìmáàmù al-mufassirin àtiwájú àwọn àfa onímọ̀ nípa tẹ̀síù oye àwọn tìní tó bá fẹ́ túmọ̀ àyà kan báyìí tó bá sọ pé àyà yìí ìtumọ̀ rẹ̀ ní wọ́n kó àwọn àtàrù lórí pé n tú yìí o nǹkan táwọn sálàfù tú nìyẹn wọ́n wá tó kó wa sálàfù làwọn o àwọn náà tó wá kó àwọn sálàfù tó wà wájú wọn wá ó dé so wọ́n wá kó ọ̀rọ̀ Ibn Abbas wa eh, Ibn Mas'ud wa wọ́n kó ọ̀rọ̀ Ibn Umar wa wọ́n àwọn àfá àbábábá yẹn Ubayy ibn Ka'b wọ́n kọ́rọ̀ wọn wá wọ́n kọ́rọ̀ àwọn àtàbíhùn Mujahid ní Ikrima ní Dhahhak ní Sudiyyu ní gbogbo àwọn yẹn wọ́n kó wọn wá àti bẹ́ẹ̀ lọ so nínú wọn so wọ́n mú àwọn ẹ̀rí àwọn látọ̀dọ̀ kò ń ṣe àfáwà Umar ibn Khattab nìkan ló tu bẹ́ẹ̀ àfáwà Abdullahi ibn Abbas bin orí bá ń ti nǹkan táwọn náà tú nìyẹn nínú ẹgbà wa tó wá látọ̀dọ̀ sí wọn náà tó wọ́n ní wa idha an-nufusu zuwwijat qala dhalika hina yakunu an-nasu azwajan thalathatan Abdullahi ibn Abbas ní ìtumọ̀ áyà yẹn yakunu nasu azwajan salatatan nígbà táwọn yẹn bá pín sí ìjọ mẹ́ta ìgbà yẹn lọ́wọ́ bá ní kí lásọ pé wáyé ìdánilòfóótó jùwédà orí bá ń sì ẹgbà wá tó wá látọ̀dọ̀ alhassan kanáà tó bẹ́ alhassan al-basri báwọn náà ti tú ní ẹ wọ́n ní ulhikọ̀ kullum ri'in bi wọ́n ní ìtumọ̀ wà ìdà nùbóòsù zúwù ìjà òun ni pé ó lè kọ̀ kó lomrí indìsí àti wọ́n kó gbogbo èèyàn kọ̀ọ̀kan pẹ̀lú àwọn òkòjọ pẹ̀lú àwọn àjọ rẹ̀ bí ṣe àti wọ́n kó èèyàn kọ̀ọ̀kan jọ pẹ̀lú àwọn àjọ rẹ̀ lọ́jọ́ gbẹ́gbẹ́ kìyàmà naam àbáwà mujahid báwọn náà ti tú nìyẹn pé wáyé ìdà nùbóòsù zúwù ìjà kọ́ọ̀l al'amtalu minan nasi jumi abainahu pé àwọn tó jọra wọn nínú àwọn èèyàn jumi abainahu wọ́n kó wọn jọ

so mujahidi iná àwọn àgbà ọmọ kéwu ibn abbas ló ń wà abẹ́kọ́ ni so ìtàwọn náà tí wọ́n tún tún nìyẹn kọ̀tàrà náà sọ ni wípé gbogbo èèyàn pátápátá òun kò wọn pẹ̀lú àwọn ìjọ wọn òun tó wá tẹ̀síwájú ní al ni ni wọ́n tún wá pín níjọ níjọ láàrin ara àwọn yahudu ó kó wọn jọ pẹ̀lú àwọn yahudu ẹgbẹ́ wọn ni àwọn nàtọ́rọ̀ ìran kèfèrí kan àwọn náà ó kó wọn náà jọ pẹ̀lú àwọn kèfèrí ẹgbẹ́ wọn ni àtàwọn kèfèrí tó kù náà àwọn majus àwọn tí ń bọ náà ó kó wọn jọ pẹ̀lú àwọn majus ẹgbẹ́ wọn ni ó yé báyìí sùn àwọn almulhidun ó kó àwọn náà jọ pẹ̀lú àwọn kèfèrí ẹgbẹ́ wọn ni àwọn almunafiqun ó kó wọn jọ pẹ̀lú àwọn munafiqun ẹgbẹ́ wọn ni ó yé báyìí sùn so ó ní alyahud bil yahud wan nasara bin nasara ó àwọn yahud jọ pẹ̀lú àwọn ìjọ wọn wọ́n kọ àwọn nàbọ́rọ̀ náà wọ́n kọ wọn náà jọ pẹ̀lú àwọn ìjọ wọn abáwa Ar-Rabi' ibn Khaytham Ar-Rabi' ibn Khaytham níta wọn náà tún nìyẹn pé qala yuhsharu al-mar'u ma'a sahibi 'amalihi wọ́n ní wọ́n kó àwọn èèyàn wọ́n kó èèyàn jọ pẹ̀lú sahibu 'amalihi ma'a sahibi 'amalihi pẹ̀lú àwọn tí wọ́n bá jẹ́ pé wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà ẹni tó bá jẹ́ pé jẹ́ wọ́n jẹ jọra wọn òun ó kó jọ pẹ̀lú

jówùjà nígbà tó bá ń dá àwọn ẹ̀mí padà sí àwọn ara tó ní fẹ́ pé ẹ̀mí àtara wa pàdé papọ̀ fẹ́pẹ́ mi àtara ti pínyà ẹ̀mí àtara wa pàdé papọ̀ àtẹ̀mí àtara tó ní àwọn kan ní túmọ̀ rẹ̀ ni orí bá yìí tí wáyé dánilọ fóòtù jówùjà wọ́n ní bàbí ẹ̀rí àbí tó wọ́n fi àwọn ẹ̀mí wọ́n fi ṣe ìkejì àwọn ara wọn nítorí ẹ̀nà tó máa ń sọ pé záwójú záwójú záwójú ẹni ọkọ ẹni wọ́n máa ń pè ọkọ ní záwójú wọ́n máa ń pè ìyàwó náà ní záwójú láì fi táàbì tó bá sì wà a lè pè ìyàwó ní záwójátù tó bá wà a lè pè ní záwójú ọkọ záwójú ìyàwó záwójú nítorí pé ẹnì kejì wa lẹ ìyàwó wa jẹ ẹnì kejì wa lọkọ wa jẹ ló fi jẹ́ pé níbòmíì ọlọ́run bá ní wà kọ́ ìbátìhì ìyàwó náà lọ́wọ́ bá dé kí láti wí mẹ́yẹn torí pé sọ́ọ́hìbà wa ló jẹ́ ẹnì kejì wa ló jẹ́ abẹ́rù wa ni sọmọ ọ̀dọ́ wa ní kí wá ló jẹ́ sí wa ẹni kéjì wa ní so a tìtì ẹbí ẹni kéjì wa ní ọlọ́run fẹ́ káàrí jẹ́ bí ẹni kéjì wa ó yí máa so kámọ̀rí bí ẹ̀hànà kámọ̀rí bí ara àta kámọ̀rí bí ẹrú náà ayà síbẹ̀ yẹn ni lábẹ́ káàlì gbàgbọ́ ìtumọ̀ tí záwùdù fi ń jẹ́ záwùdù òun náà láti láti àgbílẹ̀ kódà gbogbo nǹkan tọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run bá dá ní àzúwájì سبحان الذي خلق الأزواج كلها مما مما تنبت الأرض ويبا يسمي ọlọ́run bá dágbò kan ní azwaj ẹwọ sama àtílẹ̀ zaujan sama àtílẹ̀ zaujan oye bá yìí akọ àtàbò ní sama àtílẹ̀ ẹwọ iná náà positive àti negative zaujan ẹwọ àwọn ẹranko zaujan lọ́wọ́ bàrí dámọ́dá wọn náà akọ àtàbò ní oye bá yìí tàbárí adìẹ arakọ arabo tàbárí wúrẹ́ arakọ̀ arabu tàbára gùntàn arabu tabari màálù arakọ arabu ràkúnmí arakọ̀ àtabu kìnìún akọ̀ àtabu àìbẹ̀kọ́ ni koda omi arakọ arabu ẹ́ arakọ arabu kódà iná àtomi arakọ arabu ó yé báyìí sí ọlọ́run bá lọ́sùn hàn kan àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ náà inú àwọn ewébẹ̀ náà inú àwọn orúgbìn tọ́lọ̀ bá dá àwọn alákọ̀ àwọn alábò subhanalladhi khalaqal azwaja kullaha mimma tunbitul ardh mímọ̀ ní fọ́lọ̀ ọba lọ subhanahu wa ta'ala ọba tó dá gbogbo nǹkan ní méjì méjì inú àwọn nǹkan so yíba ní so kódà ọ̀rọ̀ náà lákọ àtàbò ọ̀rọ̀ dáńtọ́ gan ẹgbẹ́ tí Yorùbá ní pẹ̀lẹ́ lákọ ọlábò pẹ̀lẹ́ gan ni ọ̀pẹ̀lẹ̀ nínú ọ̀rọ̀ gan pẹ̀lẹ́ gan tó lápọ̀ tó lápọ̀ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ abo pẹ̀lẹ́ nù <laughs> ẹ̀pẹ̀lẹ́ jàre apọ̀ pẹ̀lẹ́ nù tẹ́jú lápọ̀ àtàwọn báyìí abo pẹ̀lẹ́ wà apọ̀ pẹ̀lẹ́ wà tó bẹ́ẹ̀ náà ní gbogbo nǹkan tó wọ́n ti àwọn kan sọ wípé ìtumọ̀ rẹ̀ nìyẹn tó wọ́n ní ìgbà tí ẹ̀mí bá padà sí ara tó bá kó ẹ̀mí jọ papọ̀ mára nínú àwọn tó túmọ̀ àríṣà ọmọ kí wúbínà àbáàdì náà tuntun mọ̀ lẹ́bẹ̀ẹ́ àfọwà ìkírímà nínú àwọn àgbà kí ọmọ kí wúbínà àbáàdì náà àwọn túmọ̀ rẹ̀ wípé wà ìlànà fóòtù tó wù jẹ́ kọ́ọ̀lù alárwà tẹ́rìjìrìú ìlànà àjítàd wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé àwọn ẹ̀mí wọ́n padà sí ibi ara tó ní wọ́n ìtumọ̀ wà ìlànà fóòtù tó wù jẹ́ mo rò pé ká máa ṣe ní tẹ̀síwò ilmi ni o ìfẹ́ káàkà máa kọjá lọ bẹ́ẹ̀ tó bá fẹ́ ká máa kọjá lọ láti lè débi àyà ní márùn pé báyìí sì ṣùgbọ́n ká máa ní àwọn ìmọ̀ ìjìnlẹ̀ kọ̀ọ̀kan pàápàá jùlọ nítorí àwọn àǹfààní kọ̀ọ̀kan tí afẹ́ká máa mú jáde ń bẹ̀ tí ó máa fi àlékún ìmọ̀ wa nípa al àwọn ní ìtumọ̀ rẹ̀ ní pé ìgbà tí a bá ń dá àwọn ẹ̀mí padà sínú àwọn ara tó ní àwọn ẹ̀mí ẹ̀mí kọ̀ọ̀kan mọ́ padà sí di ara tí ó lu ẹ̀mí ẹ̀ nígbà tó wà ní ayé pé afáwa aṣáàbí nǹkan táwọn náà tún ní afáwa aṣáàbí ìkan náà àwọn tálábù wa náà ní náà afá onímọ̀ nípa báwọn náà ti sọ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn abáta ń sọ ìbáyìí sọ pé onímọ̀ nípa tẹ̀síwì náà onímọ̀ nípa hadith náà tó ní wọ́n o tẹbá tó débi hadith ẹ bá kọ̀tádà ẹ bá wọn já ìlú ẹ̀sùn bá wọn dígbé o lákọọlẹ̀ tó bá wọn bẹ̀rẹ̀ náà ó yíra ní so àwọn náà tó <laughs> ah, ń lákọ wọn lábò kọ́lọ̀ gọ́ta ọ̀nà wa so àwọn akọ wọn làákàyè àwọn akọni àwọn akọni nínú mímọ̀ àbáwa aṣáàbí nínú ẹgbà wá tí Dawud bàbá látọ̀dọ̀ wọn ó ní zuwujatil ajsadu zuwujatil ajsadu al-ajsadu faruddatil arwah ila al-ajsad wọ́n ní àwọn àwọn ara zuwujat wọ́n kó wọn pọ̀ wọ́n wá dá ẹ̀mí padà sí àwọn ara yẹn wọ́n wá sí àkójọpọ̀ láàrin ẹ̀mí àtara tó lò nígbà ayé wọ́n sí àkójọpọ̀ láàrin wọn so ẹgbà wá yìí látọ̀dà bá wa ṣáàbí ló fi wá eléyìí báyìí ìtumọ̀ tó nìyẹn so ṣùgbọ́n àbáwa alimamu Tabari rahimahullahu ta'ala ìgbà tó wá fẹ́ jẹ tẹ̀rẹ̀ wọ́n fẹ́ sọ wípé inú túmọ̀ ta wí yìí méjèèjì ta sọ yìí ọ̀tà kọ́ra wọn àbáwọn nàìjíríà ìwò ló wá kẹsàn-án ṣẹ́tìrí nínú àwọn tàfàtíù tó yẹ pé ọmọkéwú tí ò bá fẹ́ pàdánù mímà ní tí ò gbọdọ̀ mọ́ tí ò gbọdọ̀ mọ́ kéèyì tí ò sì gbọdọ̀ jìnà sí ṣẹwárí ẹni tó bá wá jẹ́ mọ̀fá tíru ẹni tí ó bá ti tẹ̀síìrù kéde pé tẹ̀síìrù kan lè yẹn mọ́ ń kà ẹ̀ka tẹ̀síìrù tó pọ̀ pẹ̀lú gbọ́lọ́ bá ti máa fẹ́ túnmọ̀ àyà kan wà láì mo lè ka tẹ̀síìrù mẹ́wàá lórí àyà kan torí mo lè ka tẹ̀síìrù mẹ́wàá lórí àyà kan kí là ń bá yìí sọ lórí àyà yìí kí là ń fà ní tàà lè rí mú lọ́dọ̀ àfáà torí àǹfààní mi ń bẹ̀bẹ̀ pé ẹ̀rí lọ́dọ̀ àfáà mi ẹ̀rí lọ́dọ̀ àfáà mi ìgbà míì tẹ́bá wá kó àwọn tàfàtìrì jọ wà wò pé àǹfààní eléyìí tẹ̀síìrì eléyìí lókun kẹ́kẹ́ jù lórí àyà yìí nítorí pé gbogbo táwọn yòókù sọ òun sọ òun sọ àlékún táwọn yòókù sọ ìgbà míì mẹ́tẹ́ bá ka àwọn tàfàtìrì yẹn ẹni bá àwọn afá mi ní mo tàwọn àyà mi ṣókíṣókí ó ti ẹ̀ wọ́pọ̀ lọ́dọ̀ àfáwà ibùdó kẹfì tẹ̀lé lọ́dọ̀ àfáwà ibùdó kẹfì kọ̀ wá tó wọ́pọ̀ tó ọ̀dọ̀ àfáwà sáàdì ọ̀dọ̀ àbáwà sáàdì àwọn jẹ̀sí ní ṣókí ni ó jẹ́ bá ní sí àwọn tí lábà máa ń tẹ́ẹ̀lẹ̀ púpọ̀ tí máa ń tẹ́ẹ̀lẹ̀ púpọ̀ ẹ́ alimamu tọ́bárí àti alimamu kúrútùbí àwọn tẹ́ẹ̀lẹ̀ imamu kúrútùbí lórí ayé àkàwẹ́ ní masáìlù mẹ́wàá jáde masáìlù fìkìyà àti àkọ̀díyà wọ́n lè mú mẹ́wàá jáde lórí ayé àkàwẹ́ bá ti pọ̀ sí ni tó dábá tó fẹ́ tó bá yẹ pé a fẹ́ túmọ̀ ayé àti wọ́n fẹ́ wọ àwọn masáìlù tó wà ń bẹ̀ á lọ sọ́dọ̀ àfọwà alimamu kúrútùbí àwọn ní tẹ̀síù wọn ló tún dáadù fún yùn ẹyẹ wà yìí tó gbogbo ẹ̀ pátá lèyàn ní bùkátà sí nítorí pé bẹ́yàn bá ṣe ní ìsìlá bẹ́yàn bá ṣe ní ìnájú tó tíra sí bẹ́yàn bá ṣe katira sí ìkatira yẹn bá ti fẹ̀ sí bẹ́ẹ̀ náà ni èyí ṣe rí ọ̀rọ̀ lórí nǹkan èyí ṣe so ìmá ti kọjá pé ní ọkà gbé tẹ̀síru jàlálé ní ìjọ kan máa ní má tẹ̀síru jàlálé ní sí tẹ̀síru jàlálé ní ti báyìí sí wàláhì tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ̀ bá ka ẹ̀ pàdánù kankan tẹ̀sí wàláhì mo pè fún yín tẹ̀sí ọjọ́ kìíní àná tá bàbá mọ́ sí tẹ̀sí òru tẹ̀sí àwọn míì ti ní àgbáyé ìsìnyẹn láti ń jẹ lọ́lẹ́yìn sí náà bàbá mi náà wà ní fàṣírò mi ẹ́ nínú Ramadan tẹ̀síru jàlálé ní ọ̀dẹ́sìnká àwọn jàlálù méjèèjì oníṣúfì ni wọ́n àníjẹ́ tí ìwọ̀n bá kàtẹ̀ zero jàrà lẹ́nu èyàn míìsì èyàn míìsì lọ́rọ̀ tó jàrọ wa ah, àwọn tàbà zero mí náà bẹ̀ẹ̀ ṣùgbọ́n tó léwu irú ní ìjọba yìí tó bá jẹ́ pé tó bá jẹ́ pé bàlágọ̀ lẹ fẹ́ kọ́ ẹ sì fẹ́ kọ́ bàlágọ̀ pẹ̀lú tíra tẹ̀pìr ẹlọ sínú sọ́pọ̀tì tàfàkìr ah, àmọ́ nǹkan bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ ẹ bàrà kásá tọ́pọ̀ wọn ṣùgbọ́n ẹ mọ ìmọ̀ bàlágà mẹ́ tó bá jẹ́ sí pé èdè lárúbáwá lẹ́fẹ́ kọ́ tó ní agbára ẹ lọ sọ́dọ̀ zamakshari ẹ lọ sọ́dọ̀ alúsí àti zamakshari àbá ẹ tó sáǹfààní bá mú níbi èdè mẹ́ ṣùgbọ́n tó ti bẹ́ tẹ bá lọ́dọ̀ zamakshari ẹ sáàmà gbáradì sí pé ẹ farakó alìyàkìzáàdì zamasi àyíkọ́ rẹ̀ pé kódà kí bá ń sàlàyé èdè fún yín ẹ̀ ti máa yọ ìtìzáàlù nínú èdè nínú lọ́gọ̀ ni àwọn náà wà àgbà àfà àtọ́ ya kan nínú èdè rẹ̀pẹ́ tẹ́dẹ̀ bá dàrú ọ̀dọ̀ rẹ̀ ní ó dà padà wọn náà àwọn tán máa ń dá ọ̀rọ̀ padà sí lọ́dọ̀ nínú èdè ó ní zamasi wà tó ń ti bẹ́ẹ̀ ìròrí ìròrí mọ̀ kọ́mbà á jẹ́ sí pé ìdí tó ti ń ka tíra ń ló ti kàgbákò ọkà àgbákò papọ̀ mọ́ tíra lórí bá yìí ó ti kan àgbákò nígbà tí ẹ bá ti kàgbákò tí ó sì ní àǹtí àgbákò tẹ̀wé náà bá ní àǹtí àgbákò ó lè má kan àgbákò ó lè ka àgbákò kọ́mọ́ kan àgbákò torí pé ó ní àǹtí àgbákò ìgbéyàwó ni ìyẹn ti ń ka àgbákò tẹ̀ pé èyàn padà rà máa pèsò yọ́ padà máa kan àgbákò ọlọ́mọdé aka o alimọ́mọ̀ tọ́bari wọ́n ni wa áwùlẹ̀ tàwílé ní fi ìdáríká ìsí àti wọ́n nínú àwọn tí wọ́n méjì ìtàmú wáta rẹ̀ kẹ́lú wá lórí èyí eléyìí tí ó lálàáfíà jùlọ nínú àwọn tí wọ́n méjì alẹ́bí ta lílẹ̀ ìlà ti lẹ́tẹ̀ ìtàlà bí ha wọ́n ní torí ìlà tó náà rùmọ́ wa rí bá yìí ìlà yẹn ni àlọ́rọ́ jíṣù òun ni wọ́n lò sọ́jọ́ kọ́rọ̀ ìlú tẹ̀sán wọ́n ti ìdí ni gbọ́dọ̀ ọlọ́run ọba ọba tí ìrántí rẹ̀ jà ọba tó ga ní ìrántí tó wà kuntum azwajan salatatan wa qawluhu ushuru alladhina zalamu wa azwajahum ẹ̀rí méjèèjì ní ọlọ́run lò nígbà tá a mọ́rọ̀ rẹ̀ wà bẹ́ẹ̀kọ́ ni so wa dhalika la wọ́n ní eléyìí báyìí kò sí èméjì ń pé al-amsalu wal-ashkalu fil wọ́n ní kàtó túmọ̀ sí òun náà ni àwọn tán jọra wọn àwọn tí wọ́n jọ jẹ́ náà níbi oore àti níbi aburú àwọn ni àdúrà jù wàkàdáríkà kọ́ọ̀lùhù wọ́n ní bẹ́ẹ̀ náà ni gbọ́dọ̀ ọlọ́run bá sọ pé wáyé ìlànà nùfúsù zùwìyà ayé bilkọ̀ọ̀nàí wà àmsáàlì ìkọ́yí pẹ̀ṣàbí nígbà tí àwọn ẹ̀mí táwọn ẹ̀mí bá di tí à ń kójọ papọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn àwọn tó jọ wọn níbi oore àti níbi aburú pọ̀rọ̀pọ̀kẹ́à náà ìyún ó jẹ́ bó ti jẹ́ níbi ayẹ̀lẹ́kẹjọ ọlọ́run bá ní wà ìzàlìmọ̀wòdàtù só ìlà nínú àwọn àyà tó tóbi lélé náà wà nínú àwọn àtẹ̀lẹ̀ tó tóbi tí ó tẹ̀lẹ̀ lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà òun lélé wà òun ní kẹlẹ̀ kẹjọ tọ́lọ́run bá ní wà ìzàlìmọ̀wòdàtù àwọn ọmọ obìnrin eléyìí tí wọ́n sin láàyè nítorí pé wọ́n fẹ́ bí wọn eléyìí jẹ́ àṣà kan tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá afáwa alfarozdaq alfarozdaq nínú orin wọn wọ́n mú orin wá láti di jẹ́rì alfarozdaq ẹmà pé àwọn tó tẹ̀mí lásìkò hajjaj ní yusuf ní pẹ́lú bá ní ti orí alfarozdaq nínú àwọn akọrin ní wọ́n bá yìí sí asìrò náà pè yìí náà pẹ̀rú yìí náà al'asìrò al'umawi nìyẹn al'asìrò al'umawi nìyẹn ó ti bá yìí sí sẹ́mọ̀ ní pé náà ẹ̀sùrù ta ní ó ti yé so nínú àwọn ẹ̀sùrù ta ní nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá kọ́ tó pàápàá jùlọ ìmọ̀ adam oríba ní sí ẹ̀kọ́ náà bàlágọ̀ náà ẹ̀kọ́ ẹ̀lẹ́kọ́ bàlágọ̀ kẹ́mọ́kọ́ ìṣúrù náà oríba ní sí ṣùgbọ́n adam lẹ́tẹ̀kọ́ jùlọ so nínú àwọn tó tẹ̀mí lásìkò ìjọba umawiya ni oríba ní sí náà wọ́n múrin wá àdìmọ́mù tọ́bárí wọ́n múrin yẹn náà wá láti fi jẹ́rìí ó ti bá ní sí ìtọ́lọ́n bá ní káyè gbà mí débẹ̀ tí máa wò pé bọ́yá ká mọ́ wá mo lè mọ́ wá náà ṣùgbọ́n ká tó débẹ̀ yẹn wà ìdàn ma òkú dà tó só ìlà ọlọ́run bá ní àti nígbà tí àwọn ọmọ obìnrin tí wọ́n sin láàyè nígbà tí wọ́n bá ń bi wọ́n léèrè náà kí n tó débi sú ìlà ìtumọ̀ ìdílẹ̀ kan bẹ́ẹ̀ bi ìlà táwọn onímọ̀ wọ́n mú wá láti bí alwáàdù ó tí bá yìí sí wá àdáyẹ ìlú wá àdán ó tí bá yìí sí so bó tilẹ̀ jẹ́ sí pé àbáwà àlúsí àwọn sọ pé kọ́dùbù ṣẹlẹ̀ ṣùgbọ́n yìí fẹ́ lọ bẹ̀yẹ púpọ̀ tó bá yẹ pé yìí mọ sọ́rfù ni àbílẹ̀ kéwútà tí ń kọ́ mọ sọ́rfù ni á tàwa sáà ń bẹ̀yẹn á fẹ́ ìbẹ̀yẹn lójú ó yẹ bá yìí sí ṣùgbọ́n tí ń bá wọnú ju ń bẹ̀yẹn pẹ́bà yìí kò tí bó sílẹ̀ wà ilmi tó in tó gbọdọ̀ wọnú ju bí tí ẹ̀ kí n wọnú lọ pẹ́bà yìí kọmọ̀ àjẹ́ tí pé àwakọ̀ padà wá sọ̀nù sójú ọ̀nà àdàkùnlé hàn in tó pàtàkì tí mo fẹ́ ká mọ̀ ọ̀ ni wípé gbólóyìn láti bí tó ti jáde ní alwáàdù ismul maf'ul ó ní almawudu ó ti bá yìí sí almawudu abo rẹ̀ ní almawudatu abẹ́ẹ̀kọ́ ni ẹ̀hẹ́ ìtumọ̀ ẹni ọmọ tí a bò mọ́lẹ̀ láàyè ọmọ obìnrin tá a bò mọ́lẹ̀ láàyè kí ló farú ilé tẹ́lẹ̀ lásìkò jàhìlíyà nǹkan táwọn lárúbáwá hẹ́ẹ̀tì jùlọ láyé òun ni kí wọ́n sọ fún wọn bímọ obìnrin inú wọn máa ń bàjẹ́ ni kódà ìdíjẹ́ àwọn wọ́n wà sálọ

náà nǹkan tán pè ní àlùmọ̀gbúdà ni gbogbo àwọn ọmọ tó wá bí tó wá sìn yìí láàyè yìí ọlọ́run bá wá ní wà ìzàlùmọ̀gbúdàtù àti nígbà tí àwọn ọmọ obìnrin tí wọ́n bò mọ́lẹ̀ láàyè tú ìlà tó bá ń bí wọ́n ìní ti dèjì tú ìlà náà ẹgbẹ́ mo ní kò sí lọ bí anábì ló jókòó yé wa bẹ́ẹ̀ ṣẹ́rí alwádùn jẹ́lí yìí ó ní nǹkan tí a yìí sọ̀rọ̀ nípa rẹ̀ ayà yìí sọ̀rọ̀ nípa alwádùn jẹ́lí yìí òun náà ni ká bímọ obìnrin báyìí káti rọyẹ pẹ̀bú èyí ò kílẹ̀ àgẹran pé wájú yẹn lọ́bí ìbọ́mọsìn náà ni ṣùgbọ́n ilé ìtọ́pamọ́ orí báyìí sí bákan náà kí àmà tẹ́yún kọ́ alwájú ìkọ̀bí yìí tó bá dalẹ́ láàrín wọ́n tọrọ ìdìnà fún wà bí púpọ̀ èyàn ọmọ tẹ́yìn tẹ́yún káàkiri tẹ́yìn yọ oyún èyàn ọmọ tẹ́yìn tẹ́ẹ̀tì kiri tẹ́yìn lóyún ẹ̀sìn kiri tẹ́yìn lóyún ẹyẹ wọ́n lóyún pẹ̀lú ìdìnà òótọ́ ni wàláì àwọn ọmọ tí wọ́n tí wọ́n tí wọ́n padà ṣe jìn ládùúgbò wàláì ọmọ mi náà ọmọ tó ti ṣe gègèrè gègé ẹgbẹ́ fọ́sbọ̀ mi ni ọmọ yẹn ti ní ó ti mọ ìyáláyé ọkùnrin ládùúgbò ó ti ṣe gègèrè tó yẹ pé ẹrù kojú fọ́sbọ̀ mi lọ dèjé fọ́sbọ̀ mi ẹ̀dàkùnfèrè tọ́lọ́run bá lọ́sùn fáàrùn tààlà ẹ̀rọ àwọn ọmọ ẹ̀wọ́n mọ̀ tí pírín pírín pírín káàkiri àdúgbò ẹ̀rọ àwọn fóònù ńláńlá ọmọdé kó wọ́n tẹ́ náà fẹ̀rẹ̀ àjàdẹ́ ọ̀dáré kó mọ̀ ọmọkùnrin gẹ́gẹ́rin wọ́n ń pẹ̀ lórí fóònù ọ̀rẹ́ ni bí ọ̀gẹ̀dẹ̀ ọmìtímìtì ọ̀rẹ́ ni mítìmìtì bí ọ̀gẹ̀dẹ̀ ọmìtímìtì nítorí wọ́n gbé ọ káàkiri tí di bá bàjẹ́ torí ìní ọ̀padàdà àti àsìkò yírawọ́ ríra sọ̀rọ̀ kó lérè ó rò pé gbogbo àwọn èèyàn tí ń wọ̀ ládùgbò tó rò kójú ọmọ dára náà fi ń wọ̀ àwọn èèyàn wò láwò sunkún ìwọ̀n gbòrà rẹ̀ láwò rẹ̀rìn òròpó ti wà ń bẹ̀ àwọn yóò wà ah, wọ ọ̀rẹ́ láwọn ọgbẹ́ àwọ̀ lọ́n àwọn yóò ti gbọ́lọ̀ tóbi lára ọmọ mi Allahu akbar láì sí ikú rẹ̀ àwọn èèyàn ti kábára mẹ́rin sí ọ lára <laughs> Allahu akbar Allahu akbar zina ọmọ mi wà ní ó ti tàbí amájú yára lọ́wọ́ Hmm. ọmọ mi ti sábí àmà jùyà rẹ̀ níbi oyún ti tẹ́ ọmọ mi ó ti mọ ọkùnrin jùyà rẹ̀ lọ orí bá yín so níbi ìranù ṣíṣe níbi ìranù ṣíṣe tẹbá ti róbìnrin tí ń rìn sí ìbùkọ́lù tí ń dárẹ́rin tí ń jẹ́rin lórí fóònù ẹ́ kò tí lọ́kọ́ nílé bá tí ń jẹ́rin lórí fóònù ẹ fura sí i kọlù ní gbà yẹn àgbákò kọlù kan ní ọ̀jẹ̀ ọmọ kan mo wà wájú ṣọ́ọ̀pù mi èmi ti máa lọ ṣọ́ọ̀pù lọ́jọ́ Sunday lápájú lọ ní bá ní ṣíṣe bá wà wájú ṣọ́ọ̀pù ní bá rí tí ń rí tí bùkọ́ lùgbọ̀ bẹ́ẹ̀ ni rẹ́rin ní sèmìsìn òjẹ̀ kí èlé tí rẹ́rin aláì ẹmú tí wà ń ta ìrìn yìí ẹni àìmí náà mú wà ń tòsí ẹ̀mí rí yìí nígbàtí rí máa kàgbà ẹjẹmjẹmù àbújá ẹjẹmjẹmù lórí ìbáyé rẹ̀ jẹ́ ẹjẹmù ẹlẹ́kejì gbogbo ẹjẹmjẹmù tó wà tó bá gbìyànjú tó bá jẹ́ torí tọ́bì bóyá wá tù ẹ́ èlò yìí wọ́n ní 1000 náà ni gbogbo tó fi ìbáyé ara rẹ̀ jẹ́ 1000 tọ́bá sọ́ra kí ni ẹ̀ẹ́ àwọn tí máa ń jẹ wọn máa gbogbo tí yàn item 7,000 torí ẹ̀ lọ́bẹ̀ yílẹ̀ dì torí ọlọ́run bá lọ́sùn tààrà tààrà bọ́ àwọn kìíní yìí àwọn nǹkan tí ó ń fa ìbàjẹ́ tó dẹ̀ ń fa ìyà fún aláwùjọ yìí nìyí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí sáfì bí àwọn ọmọ yìí náà wọ́n ní wọn ní ìpín wọn lajú ni o abẹ́ẹ̀kọ́ ọ̀gẹ̀dẹ̀ ti ń bàjẹ́ ẹni ń pọ́n ni o ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ rẹ̀ ẹni pọ́n o ṣùkọ́lọ̀ ọ̀rọ̀ kó sànù so ọlọ́wọ́ bá lọ́sùn hàn àtàrà sọ wípé wà ní ìdàlmà òkú lẹ́sùsù ìdà mọ́ sọ wípé alwájú méjìlá ní àdù alwájú jẹ́ muslim gbà wá ní ìgbà tí wọ́n gbé ẹjọ́ tó gbé ọ̀rọ̀ nípa azulu lọ́bà nabi yahudi máa anẹ́bùsọ̀lọ́ ọ̀sọ̀lọ́ sọ pé anẹ́bìnì záàlìkà alwaqtul khafiy anẹ́bìnì torí nǹkan tó ń ṣe alwaqtul khafiy yìí náà ń pè alwaqtul khafiy tó ń ti bẹ́ẹ̀ ní àwọn àbọ̀ àpẹ́ tí méjì lórí ẹ̀ ṣẹ́rí ẹgbà wá pé alwaqtul khafiy yìí yẹn alwaqtul khafiy yìí yẹn làwọn àbọ̀ àpẹ́ ń parí tó fi ní azúrò ọ̀dà ẹgbà wá míì tó sọ wípé anẹ́bì eléyìí tó pọ̀ dáadáa fún àwọn àfáà mi gbára létọ́ bí ní azilu dá ó ti dá ó jẹ́ báyìí nù azilu jẹ́ gẹ́ni ó dá ó wọlé nu ṣẹ̀ríà tó eléyìí wọ́n pè ní àlùwá lórí kọ̀fì ok ìtumọ̀ azilu ó náà ní ọkọ àtìyàwó tí wọ́n jẹ́ lẹ́tọ̀ọ́ ara wọn wọn wá sì ṣe tán tán fẹ́ lóyún báyọ̀ wọn ṣe bímọ kàtà bọ́yá bọ́yá bọ́yá nínú àwọn ìdí pàtàkì tí ṣẹ̀ríà fààyè gbà láti tọ́ ìpínlẹ̀ ẹja ẹja ẹja ti tìrú bí ọ̀sùn yìí ni wọ́n ti fẹ́ máa sún mọ́ra wọn wọ́n bá yìí tó bá ti wọ́n ń sún mọ́ra wọn tó bá ti sábùkù sí ọkùnrin yóò da omi ọkùnrin wà dà mí ẹ̀ sí ilẹ̀ wọ́n bá yìí dídá omi ẹ̀ sí ilẹ̀ kéèyàn má dá síbi tí yóò ti lọ́mọ hmm? ọ̀nà ń pè ní àlàágbì ọ̀nà ń pè ní àlàágbì àwọn sọ̀hábà máa ń ṣe kúnnà náà àgbíyú wà kùránù yẹn sí àwọn sọ̀hábà ó ní àwọn máa ń fi ágbì kùránù jẹ́ ń sọ̀kalẹ̀ lásìkò yẹn wà lọ́wọ́tánà ṣe ángùn ha ángùn lánàhánà alkùrán tó nínú àwọn ọ̀nà tí ṣẹ̀rí àgbà wọlé wípé a lè fi kíni a lè fi sí o a lè fi sí àlàtún sí ọmọ bíbí ni eré tó ń pè ní tẹ̀m̀bí mo tó sọ̀rọ̀ ká fi àlàtún sọmọ bíbí ṣe lè báyìí anábì pè ní alwaqtul khafi wọ́n sọ pé náà alwaqtul khafi nínú ẹ̀rọ ní o òun ti tẹ́wà oyún títẹ́ alwájú ìkọ̀tí yìí ó kílẹ̀ àrùn náà ọlọ́ọ̀bá wá ní wà ìdánimọ̀ òódájú só ìdánù ọlọ́ọ̀bá ní nígbà tí wọ́n bá ń bi àwọn ọmọ tí wọ́n bò mọ́lẹ̀ láyé àwọn obìnrin tí wọ́n bò mọ́lẹ̀ láàyè nígbà tó wọ́n àbí ayé tó fi kú bàtà bá ń bi wọ́n lè ní ìtọ́jú ìgbẹ̀dà sí yàmà àwọn onímọ̀ jẹ́ pé wáyé pé èéṣe tí wọ́n fi bí àwọn òbí wọn tó bí wọ́n tó bò wọ́n mọ́lẹ̀ tó fi jẹ́ pé àwọn ọmọ tó bò mọ́lẹ̀ náà wá ń bi wọ́n ní tẹríwù béèrè ìbéèrè ìtùnàfírí tẹ́mọ̀ wípé aláìṣẹ̀ wọ́n wá ń bí léèrè lójú ẹni tó fìyà jẹ́ pé ẹsẹ̀ wó ló tẹ́ ẹ́ tó ìfìyà jẹ́ ọ́ tẹ́mọ̀ wípé <laughs> wàhálà nífẹ́ni tí ó tó fìyà jẹ́ wọ́n wá nítò ẹni tó fìyà jẹ́ yẹn ni ẹni tó fìyà jẹ́ wọ́n wá nítò ìwọ́n tó fìyà jẹ́ dákùn kí ló ṣe fún lágbájá tó fìyà jẹ́ ọ́nà òun náà wá ń bí sẹ́pàgbàkó <laughs> jù sẹ́ni tó fìyà jẹ́ ó tí n kankan ẹgbọ́n ẹ̀tìjọ́ ọ̀rẹ́ àwọn ìgbé sọ́ǹgbọ́ olóhùn òtí n kankan wọ́n ní dìí nìyẹn tó fi jẹ́ pé àwọn ọmọ tí wọ́n bò mọ́lẹ̀ láàyè yẹn ni wọ́n ń bi lọ́jọ́ pé dàlùkìyàmà níṣẹ́jú àwọn tó bò wọ́n mọ́lẹ̀ kèésà àwọn tó bò wọ́n náà bí wọ́n lè gbé yé tẹ́ bí bò wọ́n

tí wọ́n tí wọ́n ń pè lọ́lọ́run tí wọ́n ti ń sin lẹ́yìn ọlọ́run ọlọ́ọ̀bà lékẹ́lá wà máa bí àwọn kèfèrí lè rẹ̀ kí ló lé tẹ́ ń pa nẹ́bì yín sá lọ́lọ́run ọlọ́ọ̀bà lékẹ́lá ń bí ànẹ́bì yín sá léèrè wípé àántakórítalì náà ti tẹ̀kìlú ní wà ọmọmìyà ìlàhà ìlú ìlú nìlá ọlọ́wà ń bí ànẹ́bì yín sá léèrè ń ṣe pé ìtẹ̀kìdúní wà ummiya ilahaini min dunillah pé èmi àti ìyá mi ẹmú wa láwọn ọlọ́run méjì lẹ́yìn ọlọ́run tẹ́ máa sìn àdébísọ́ yóò máa dáhùn àwọn tọ̀wọ́n nanú kalẹ̀ láwọn ẹlẹ́bọ ìdáhùn ẹ̀sìn ìdáhùn wàhálà tí ò ní tẹ́ já tẹ́mà alẹ́bí ma ní ẹni ọ̀rán wọn sẹ́ ẹni ọmọ wọn rí ẹni ọ̀sọ́ bẹ́ẹ̀ fún wọn tẹ́ wọ́n ní àwọn onímọ̀ ní irú béèrè ni wọ́n máa bi irú ọmọ náà léèrè níwájú ẹni tí ó bò mọ́lẹ̀ láàyè pé di ayé ìdánbẹ̀ ìkójìlá ìwọ tẹ́yúntẹ́yún ó wà bí ọmọ tó ọtẹ́ tó jọ wáyé fún abílẹ̀ níwájú rẹ̀ pé ẹ̀tẹ̀ wo lọ́mọ ní tẹ́ tó fi tẹ́yún rẹ̀ ọ̀sọ̀ pé ọkàwé lọ́wọ́ àbí <laughs> wọ́n ní bí wọ́n lè pé nígbàtí ọmọ kan kàwé lọ́wọ́

àwọn ọmọ ọ̀dọ́ nìkú wọ́n kàn lóyún káàkiri ọlọ́run bá kó sọnù wa. náà ah, eléyìí báyìí òun náà ni nǹkan tí ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala tó ń sàlàyé fún wa nípa àyà yìí ní pé wọ́n máa bi àwọn wọ̀nyí lọ́jọ́ gbọ́dọ̀ al-qiyamah lórí ayé zambin kòtìlá òun ni tí mo sọ wípé àbáwà farozda tí mo náà mú wá ọjọ́ òjò lọ́la ọjọ́ òjò lọ ilé ìdẹ́ lọ ẹgbà pẹ́sẹ̀ náà náà ọ̀dà tí mo rò tó bá yá àjẹ́ níbi wo bí áyà bí mẹ́fà bí méje lórí tí ìyẹn làmàríwò ọ̀dà ọ̀rọ̀ tó sánú àbáwa farozda ó ní wà mí nálẹ́bí àhíyà ìwà ìdáwà gọ̀ọ̀lìbùn wà ámùrùn wà mí na àjìbùn wà lákọ̀ọ́rí ìrù نموني فأشرت الآية فوقكم بحور ومنا حاملون ودافع أريني ومن الذي أحيا الوئيد وغالب وعمر ومنا حاجب والأقارع نموني فأشرفت العلاية فوقكم بحور ومنا حاملون ودافع تابتي الدوري هذا تبو الذي أحيا الوعيدة الوعيد اسم الفاعل فاعل بمعنى فاعل orí báyìí bì so wa'id nù ẹni tí ń bu ọmọ mọ́lẹ̀ òun náà ń pè ní wa'id ẹni tí ń bu ọmọ mọ́lẹ̀ láàyè so orin tí mo sọ pé mo wá ní ó tún mú orin náà wá mo sọ pé wà mí nálẹ̀ bí mana àlùwà ìdá tí wà áhìyà lè wà ìdá falam yu adi falam yu adi orí báyìí bì so gbogbo yẹn náà pẹ̀lú àwọn ìdímọ̀ ra sọ̀tàn rẹ̀ ráńpẹ́ fún wa lẹ́ẹ̀kan yìí wọ́n láà pé mo ti rí báyá lásìkò bá sí mo tó pé àníbi àǹfààní àti mú àyà mímọ̀ ìta bá tún sí ibi náà tó ó jẹ́ sí pé nǹkan tí mo ti tàbí nǹkan báyá lásìkò bá gbà máa mú wá òun náà ní ìyẹn so aluwa idad tí ó jáde bí orin ẹlẹ́ẹ̀kejì aluwa idad tẹ̀ pé àwọn tí ń bo ọmọ mọ́lẹ̀ lóbìnrin nù ní bá ń sìn àmínú àwọn iṣẹ́ ńláńlá tí wọ́n ṣe lásìkò yẹn oní alfarọ́dà lóbìsì yẹn gẹ̀ẹ́ tó fi wà mí nálẹ̀bí mẹ́nà àlùwà ìdáàdì wà mí nálẹ̀bí ń bẹ́nu wa ẹni tó yẹ pé mẹ́nà àlùwà ìdáàdì òun ló kọ̀ fún àwọn tí ń bo ọmọ mẹ́lẹ̀ lóbìnrin bá ti bẹ́ẹ̀ mọ́ wà á yẹ wà ìdá falam yúrú ádì ó sì yé àlùwà míì falam yúrú ádì tó jẹ́ bá nínú so tí ò wá ṣe iṣẹ́ wájú mọ̀ wẹ́l bá ń torí kálẹ̀ láǹfààní àti gbàbẹ̀rẹ̀ àrùn ẹjẹ́ ká gbóṣù rú ìjọba di lọ́la kọ́nà bá pàtó wà di ọ̀la lọ ámọ̀lẹ̀ látòrí ayẹ̀ lẹ́ẹ̀kẹ́sàn abẹ́nà ọba lọ́sùn fàánù sàádá gbogbo àwọn ilé tí àtàlàyé náà kọ́nà ọba tó jẹ́ kó lápá dáadáa nínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wọn alájọpọ sọlọ ọmọ hàn ọmọ àìlẹm subhanahu kàlọ ọmọ alhamdik sọrọ lọ ìlànà ìlànà náà ìbéèrè tó bá wà ṣùgbọ́n ká tó ká tó pàdé ìtàbá ní ìbéèrè a fẹ́sẹ̀ kéde fún wa nípa program alẹ́ program alẹ́ eléyìí tí ó wáyé lálẹ́ òní ẹ̀rí pé abala alákọ̀ọ́kọ́ ti wáyé lálẹ́ àná abala lẹ́ẹ̀kejì tó jẹ́ abala àtikágbá titi ọ̀rọ̀ zina yóò wáyé lálẹ́ tó wá lọ́rẹ̀ jùmọ̀ látọ̀mọ̀ ní àkọlí mi látọ̀mọ̀ bá sọ̀rọ̀ látọ̀ ní ìbánisọ̀rọ̀ lórí àwọn òṣàlọ́wà òṣàlọ́rọ̀ mọ́ríà alkọ́lí balógun àwọn náà ni wọ́n ti wá láǹfààní rẹ̀ ìmọ̀jẹ̀ká pẹ́ lálẹ́ káṣìdèlé ẹ̀rí wípé wọ́n sàlàyé fún aláàmì pé ní tọ́pọ̀ ń bẹ níwájú àwọn ọ̀sán ibi tí wá láǹfààní àwọn náà ti rí bí àsìkò ti rí lálẹ́ àná so wọ́n ti mọ bí wọ́n ṣe tètè já ara mọ́rin lálẹ́ òní fún ìrìn ìrìn àjò yẹn níbi tí ó lámìdó lápẹ̀rẹ̀ so gbogbo ilé kan bá sọ fọ́nà bá kó dàpọ̀ sí ó jẹ́ pé ìwà láǹfààní ọlọ́dún kan sọ náà lọ sùkàn káàdà káàdà wọn lọ àìlẹ sùkàn kàlọ́ kábí ṣẹlẹ̀ láìláà one two three wọ́n mọ̀ jù bá ń bẹ̀rẹ̀ náà number one alif sẹ́mi sọ̀rọ̀ sọ̀rọ̀. Lè gbìn ok ok ẹjọ́ mi àwọn àbẹ́yìn tí ó máa tàwọn kàtẹ̀ lórí ọdún tó lù wọ́n ní bàtà tàrà yí pé ní ti sí àwọn lágbáwá láti kó jàlì níyà pẹ̀lú pé tọ́lá tí mo bẹ̀rẹ̀ wọn ń bò mọ́lẹ̀ àwọn tí wọ́n ń bí àwọn ọmọ yìí fún wọn ti bóbìnrin làwọn náà ọ̀nà wo làwọn ń gbà rápálá mórí bọ́ fún àwọn náà ò ní jẹ́ gbígbégbé nígbà tó ti bí wọn ẹ̀rọ ìrìn torí pé pẹ̀lú ìtẹ́sí yẹn èèyàn ọmọ yọmọ yà yẹn lẹ́nu yọmọ ti mọ̀ pé àtẹ́sí ẹ̀ka ló bẹ̀rẹ̀ kàkà jùlọ fún ọmọ báyìí tó bá àwọn obìnrin tó fún ọmọ ọmọ ẹ̀ka ti gbé àwọn náà bẹ̀ láti kékeré ọjọ́ báyìí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìtẹ́sí yẹn ìtẹ́sí tó wọ́pọ̀ jù ni kò ń ṣe gbogbo wọn náà ń ṣe bẹ́ẹ̀ ẹ̀jọ̀ mọ̀ pé àlùfọ́kùn olè lọ́ọ̀rì tó bá pọ̀ jù tó bá yẹ pé ó lẹ̀ ti wọ́pọ̀ ní àtàwọn èèyàn lọ́jọ́ tó tó gbajúmọ̀ sí láàrin wọn jù nǹkan ọ̀dọ̀ fún ìṣẹ̀lẹ̀ láàrin wọn ni pé bá ń sìn yẹn àwọn tí wọ́n ń ṣe náà ní kìí ṣe gbogbo ìgbà náà ni wọ́n máa ń ṣe ọlá fáwọn náà mọ̀ fáwọn ní hájà tó bẹ̀rù tó jẹ́ báyìí tó máa bímọ fún wọn tòun làwọn tí ọlọ́run ní kí wọ́n mórí bọ́ tó jẹ́ báyìí sìn tí wọ́n bímọ fún wọn tó nínú àwọn àbúrúkú tó yẹ pé ìgbà tí Islam dé nínú àwọn ìkàtí Islam parí láwùjọ nìyẹn lára àwọn ọ̀làjú tí islam gbé wà ní àti dáadáa tí islam ṣe fún ọmọnìyàn pàápàá jùlọ àwọn obìnrin tó yẹ pé sẹ́rí yàtọ̀ sí bá wọ́n ṣe máa ń pa àwọn obìnrin lárúbáwá lọ́dọ̀ wọn obìnrin wọ́n kàn rí wọn gẹ́gẹ́ bí nǹkan ìṣe ìpínkan àlejò lọ́rọ̀bìnrin sí nǹkan ìgbádùn ní ara ẹni láàárín àwọn lárúbáwá nígbà yẹn táwọn lọ́ba lọ́ba bá fẹ́ sòdì àwọn ọmọ ẹ̀ta ẹ̀yẹ wọ́n wà ní táwọn obìnrin wọn máa jó ní òòrùn àwọn ìdílé mọ́ àmàjò ní òwò níwájú àwọn ọlọ́ba àti wájú gbogbo àwọn tó bá wá tó bá wá bá ọba tó bá wá bá bàtà ẹ̀yẹ wọ́n wá ní irú ìdésí yẹn náà wọ́n ti padà sílẹ̀ àwọn òyìnbó àwọn tí wọ́n lẹ́sìn yẹn wọ́n ti padà yẹ̀wò àwọn ìdésí yẹn nìkú so wọ́n hmm? tẹ̀lé lẹ́yìn náà ok ẹ lóòótọ́ ni ẹ má ti hà wàhálà àwọn sọmọ gbọ́n tẹ̀lé lóòrù mọ̀ rántí ẹnìkan ní ní pàkátà tó ẹni ẹlẹ́yẹ ti bèrè bèrè wọ́n kò lónìí wọ́n sọ pé tẹ̀lẹ̀ lóòrù nílùú àwọn kéèdò òrùn nìkan tẹ̀lẹ̀ lọ́rin náà àwọn náà club tó bẹ́ẹ̀ lọ́rin tó jẹ́ sí wípé òwò ló ń dún bẹ̀ ní òwò ọmọdé àti táwọn obìnrin ọmọ ẹgbẹ́ òwò bẹ̀ à ó ti wá pọ̀ lẹ́kọ̀ọ́ à èkó ni ẹ̀mẹ́ta ni abẹ́fẹ́ rà báwo lè ti fẹ́ sí tí lẹ́lẹ́jẹ̀ wọn ni àbí lábọ́dé ń bẹ lẹ́kọ̀ọ́ rẹ́bà lẹ́kọ̀ọ́ náà ó ti rí nọ́mbà 2 wàhálà wọ́n ti gíní wọ́n rí pọ̀ obìnrin tí wọ́n bá rí pù obìnrin tí wọ́n fi nípa bá lúpọ̀ oyún ò sì wá pé oṣù mẹ́rin bóyá lẹ́yìn oṣù kan tí wọ́n bá lò pọ̀ òun lórí pé òun ò rí nǹkan oṣù wọn mọ́ tí ó lóyún bẹ́ẹ̀ tí ó lè tẹ̀ wọ́n bá rẹ̀ tí ó lè tẹ̀ oyún bẹ́ẹ̀ kò ní ìdìbò tẹ̀ kò ní ìdìbò tẹ̀ nítorí pé kò lẹ́sẹ̀ tó jí bá níbi tó oyún tó sì níyẹn náà ni ẹ̀mí náà ni tó jọmọ fún wọ́n bá níbi àwọn alátìdánù wọ́n jìyà wọn àti tán lọ́mọ ń jí wọn láwọn àfipábánilòpọ̀ àwọn àfipábánilòpọ̀ gan tẹ́pẹ́ ìdájọ́ wọn yàtọ̀ sí pé èèyàn ó fún wọn lẹ́gba tó bá jẹ́ ọ̀dọ́ fún tí ìlọ́pọ̀ fún tí ní ìyàwó ìdájọ́ wọn ti kọjá pé èèyàn nà wọn lẹ́gba tí wọ́n bá jẹ́ ẹni tó ti láyà lé wọ́n kọjá bẹ́ẹ̀ ìdájọ́ wọn èèyàn máa ń kà wọ́n má gbélé bù ni o èèyàn kà wọ́n pa ni èèyàn máa ń kà wọ́n pa ni àbíkẹ́ gé wọn ní apá àtẹ̀tẹ̀ ẹgbẹ́ wọn lápọ̀ ọ̀tún ẹgbẹ́ wọn lẹ́sí òsì tó pàdé parẹ́ ojú bàbí à ọ̀rọ̀ wọn burú gan so bọ́lá wọn bá bọ́lá wọn fún sànà wa náà kò ní ìdíkó tẹ àyàfi tó bá jẹ́ sí pé bóyá ìníyẹn léwu fún ojú bàbí ó léwu fún àbí bóyá ọjọ́ bẹ̀rẹ̀ tó wà nílé ọkọ bóyá wọn wá fi ṣe pátipá bá pọ̀ ọlọ́run kí á rí o bóyá wọn wá rò pé tó láti wá jọ́rọ̀ mẹ́yìn ní padà máa dáwà aláyọ̀ ìjọba jù báyìí tó jí bá ń jì tó wọ́n bá rí pẹ́ mi ò gbìnà so irú yẹn ni ìwọ́n tí ò bá ti rí bẹ́ẹ̀ so àbọ́kùnrin yẹn náà pé a kò sí kan tó burú bẹ́ẹ̀ náà ṣe bí wọ́n rí bù tó jí bá ń jì kò ní ìdí tí wọ́n tẹ́wọ́ ní ọlọ́run àná. Wọ́n ẹlẹ́ẹ̀kejì bọ́ ẹlẹ́ẹ̀kẹta náà aláwọ̀kọ́ ni pé wọ́n ní obìnrin tó ti ṣe pátápátá lópọ̀ tí ọwá jẹ́ni tí Usman tó jáfáfá wọ́n rò pé ah, bí wọ́n ti ṣèbàjẹ́ yìí tán kóun lọ fọnú òun kóun lọ flọ́ọ̀ṣì inú kó fọnú yóò dókò dúró tó ń bá dájẹ́ ti fọnú àbílì ti lọ ẹjọ́ ìdáwà yìí ti òun sáré kápò yàwó wọ́n ní ṣe wú ẹni bẹ́ẹ̀ tó lè lọ fọnú bẹ́ẹ̀ ní kódà tó bá jẹ́ ìjà àtọ́jẹ́ yóò yóò fọ kó lè má ọ lè lọ fọnú rẹ̀ ẹ̀rí pé ń gbà yẹn kò jẹ́ ẹnkankan ò jẹ́ tí àkójú ti lára nǹkan ò pé kóun máa retí pé kíkí ní kankan ti padà dúró lókò lu kóun sá lọ kò rí àbílù so ọwọ́ àwọn òpin bàtà ti ṣèbàjẹ́ yẹn tán kóun tètè lọ sí hospital káyọ̀dé fún un ní nǹkan tó ń fi fọnú òun dànù òye tó bá ṣe bẹ́ẹ̀ ó dáa kò sí nǹkan tó burú lọ́wọ́ kẹ́mi ń dà jùlọ kó fọ ìfọkùfọ kóònù rẹ̀ kọ́fọ́ àtọ̀kátọ̀ kọ́fọ́ kóònù rẹ̀ gbogbo gẹ̀rẹ́gẹ́rẹ́ tó ọlọ́run tó tẹ́yìn bá sínú níbi six forty eight àbí six fifty tẹ́yìn ṣàtẹ́jù tẹ́yìn ṣàtẹ́jù nǹkan tí ó ti dájọ́ bóyá ní ṣàtẹ́jù àbí ní ṣàtẹ́jù oorun ni tó òun bá ti wọ̀ bẹ́ẹ̀ bá ní ti lásìkò tá a sọ ìgbé bóyá six forty eight yẹn six fifty yẹn òun ti wọ̀ òun ti sọ fún apá àtàtẹ́jù ni òun ti sọ fún apá àtàtẹ́jù ni bẹ́ẹ̀ la àtàtẹ́jù ṣùgbọ́n tó bá yẹ ní six forty eight ní six fifty tàbá fifteen òun sọ fún apá àti tàbíjù òun ni ó ti dájọ́ yìí à ń tábàdẹ̀ wo àsìkò tá a wà ní six forty eight six fifty òun ti ń wà bí ó ti wọ̀ ẹgbẹ́ bá ti bọ̀ sí à ń pè ọ̀run mọ́gbẹ́rì gan ni àbí àbí mọ̀tàbà kún alé fifty five là ń kí ọ̀run ní fifty là ń pè ọ̀run ẹ̀hẹ̀n mo ti jánà ẹ sọ pé mọ̀tàbà kún alé ìdíjà ti jánà so títí kìyàn ní ẹ̀bá sínú kò láìsí iye ọta tẹ́jù bẹ́ẹ̀ lè ọta tẹ́jù ẹ̀ nílọrin náà ni èmi ah, lọrin láti ń sọ̀rọ̀ àtàwọ̀ láìpọ̀pọ̀ tí lọrin náà wà ní lọrin làwá ti ń sọ̀rọ̀ ibi táwọn náà bá wà kama wà sí ó kàn jẹ́ sí pé náà so gbàgbẹ́ pórílẹ̀-èdè kan láwà tó súnmọ́ jù náà ní pé kó bára wọn tó jù ní alásìkò tá a wà yìí àdìbò ni ẹ̀rì dátà dúró alásìkò tá a wà yìí tí aago márùn-ún tó bá ti ń kọjú òkú ìṣẹ́jú kí a kò yá bíbí ó jẹ́ báyìí nù tí ó bá ti ń kọjú òkú ìṣẹ́jú kò ń ṣe wípé tá a bá jẹ sàárì ní aago mẹ́rànún kọjá ogún ìṣẹ́jú tó bá lé pàápàá jùlọ téèyàn bá lákèsí dáadáa pé àlùfájà yóò ti yọ ní táàbù àbẹ́kọ̀ọ́ yìí ìyẹn bó láì fi o ṣùgbọ́n ìyá tọ́ ìwé kí ẹ̀ lè kápò ìyàwó ní nǹkan tí ó fi hàn lọ́kàn balẹ̀ na pátápátá tí èdè pé yìí máa bèèrè níbi pé ọlọ́run ti so eléyìí tó fi hàn lọ́kàn balẹ̀ yányán òun di pé aago márùn-ún ó ń gbẹ́nu lé ogún ìṣẹ́jú tí ọwọ́ gbọ́ngàn bá ti wà ní orí ẹ̀rìn tọ́wọ́ gbọ́ngàn bá ti wà lórí ẹ̀rìn òkè ápùsùnmí tọwọ́ kúkúrú wà lórí ẹ̀fà àórí àrùn ọwọ́ kúkúrú wà lórí àrùn ọwọ́ gbogbo wà lórí ẹ̀rin tó ká palẹ̀ mọ́ ọlọ́run kó palẹ̀ láìka ti sábà ṣe lóru هذا والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك